وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله قل أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ọpẹlú báwọn ọba àti sọlá ní mùsùlùmí akpọrọ àlékún ìkẹlẹ gẹrẹ fún anabi sallallahu alaihi wasallam ẹnitọ́nù ọba àti bàmá jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí anabi wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam níjọba ìkíyàmà ẹ̀yọ́mọ̀ yàrá ẹ̀sìn mo ń fi àsìkò ìran méjì bẹ̀rù Allah subhanahu òun náà ni àsọtẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala fún àwọn tó ti lọ ṣáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwọn náà ó ní abẹ́rù ní kọ̀rọ̀ kábẹ́rù ní gbangba àwa ń bẹ̀ ìjọ kan so rẹ̀ ìbẹ̀rù tó tọ́ yìí ó ló lè fún ẹnì kọ̀ọ̀kan wa kọjọ́ ọmọọṣà àfitàwa lọ́rẹ̀ ọ sọ wa níbi òṣù nífàk ìbẹ̀rù tèntí ó kó ìwà mànàfíkì inú tọ́jọ́ pé gbangba ní ọ̀mà dáa kọ̀rọ̀ ó burú ẹwà ní ẹ̀sìn àdúgbòdò Allah subhanahu wa ta'ala tí ó dé kí ẹ̀sìn tí a máa fi sìn kọjá ojú kan ọwọ́ abánimú ẹ̀sìn ó gbé wá lóríṣiríṣi ojú àwọn kan bẹ ara lèèyàn fi ṣe ìran ààwẹ̀ àwọn kan bẹ owó lèèyàn fi ṣe zaka ọmọ àwọn kan ó gbé gbọgbúra wọn bó ṣe lówó nú ló tún ní ara nú òun náà ní hajj. ọ wá ṣe àwọn ìbáàdà yìí lóríṣiríṣi ọ̀nà láti lè bá àjè kí ó kálukú mọ̀ lẹ́skíwùsì wípé eléyìí ni ọ̀gbìn ti ẹ̀rọ mi lọ́rùn ọ wá san kan bẹ́ẹ̀ ní dandan ọ san kan bẹ́ẹ̀ ní tá a fi wojú rí Allah subhanahu wa ta'ala bákan náà hàní alánà bìdìkúlì ṣáàlì mubarak ṣáàlì ramadan a kú oríire pẹ̀lú wíwọnú oṣù ramadan tá a ti jọ ń ṣàgbéyẹlé pé kọjọ bá wa láyé kọ́ bá wa láyé kọ́ bá wa láyé wa kọ́ bá wa nínú ìfọ̀kànbalẹ̀ kọ́bá wa lórí àlàáfíà arúgbádùn Allah subhanahu wa ta'ala náà Allah subhanahu wa ta'ala àwẹ̀ Ramadan fúnra rẹ̀ ló ṣe ní ọ̀ràn yàn ìbéèrè wa wọ́dọ̀ àwọn sálàfù wípé ǹjẹ́ àwẹ̀ ti ń bẹ̀rí láyé tó ọ̀ràn yàn ṣáájú Ramadan tòótọ́ méjì làwọn àfọ àpínsí lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ká sọ pé wọ́n pín méjì èwo ló sì fẹsẹ̀ múlẹ̀ ká lọ pàtàkì nǹkan kankan tọ́lọ́mọba توحيد القلوب وتوحيد الصفوف لذلك كتب الله سبحانه وتعالى صيام شهر رمضان على هذه الأمة كما كتبه على الذين من قبلهم أو ما من أمة من الأمم إلا وقد كتب الله عليها شيئا من الصيام kò sí ìjọ kẹrin tọ́lọ̀ ń jẹ́rọ àwọn ànábì sí àti kọjá pé ìjọ náà àfi kọjá pé àwẹ̀ ọ wà nínú kíni o ìjọsìn wọn kẹ̀ǹfíyà báwo la ṣe é gbà àjẹsàrí ni o àjẹsàrí ni o báyẹsì ni o ìní wá ń yàtọ̀ síra wọn kọ́dà níbi sọ̀lọ́gbọ́n àṣàrùn yìí pé àwọn alùkìdá ìtọ́yàtọ̀ ní àwẹ̀ wa àtàwẹ̀ wọn o náà ní wípé àwa máa jẹsàrí sí ọlọ́run bá sọ̀tà alá ó sọ pé òun ò ìnira sí bí ẹ̀sìn fún wa kí lẹ̀ wà lóye lé Allah subhanahu wa ta'ala bá ní sọ́nù suratul Baqara wípé yá ayyuhal ladina amanu mo fi ẹ̀yọ́ ìgbàgbọ́ òdodo kutiba aleikum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun a ṣe gbígbà àwẹ̀ ramadan lọ́rọ̀ yẹn fún yín gẹ́gẹ́ bá a ṣe ṣe náà fún àtọ́ lọ ṣáájú yín àwọn olùmọ̀ wọ́n ní tá a bá wo ayé yìí ń sọ fún wa wípé orí ìwà kọ́ni ramadan ti bẹ̀rẹ̀ o tọ́yì sáwọn míì wá wà yìí tó náà tó jáde lọ́bàá bíi ramadan àwọn afá méjì àwọn apá kan jùmọ̀ wàkàdáàlìkà wọ́n wọ́n lọ́kọ́ nílẹ̀ ṣàfihìyà wọ́n ní àwẹ̀ kan láyé lórílẹ̀ ọlọ́run ìbánidẹ̀dẹ̀rí fáwọn èèyàn ju Ramadan náà lọ. àwọn àhánà àwọn fìsì bíi wípé àwọn míì náà ti jọ́ra yàn yìí wọ́n ti padà wá parẹ́ o wọ́n gbé ìjọ́ra yàn kó mbẹ́ o wọ́n sẹ pé ẹ máa gbà wọ́n sẹ kú bẹ́ o òun náà ní Àṣúrà ṣùgbọ́n ìtọ́pẹ̀sẹ̀ múlẹ́jù tó sì súnmọ́ òdodo àìgbá rẹ̀ tí ó wà jáyà àfi Ramadan kí tó lè rí wa jẹ́ àfi sahih ìdá mọ̀kọ́lù hadithi tó lábùn bá ìlà radiyallahu ta'ala nàdọ́ ó ní jẹ́ àrùn náà sàlám lábàrò òkú kan ọba sàlám dọ́kan ó wá ní ya Rasulullah lọ́gbàwọ̀ yìí sáì ó ní táyọ̀ rọ́ọ̀sì ni nígbà tá a máa wo orí rẹ̀ jọ́nà lọ́hùn kọ̀ yarun rẹ̀ irun rẹ̀ ṣe jàkìtì èèyàn gbọ́ fọ́ìsì ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ kò yé èèyàn asá ń gbọ́ kókò yunuyunu rẹ̀ sí ànàbí létí àmọ́ tí ń bá nàbí sọ àṣẹ wọn béèrè ń pa sìláàmù ni ẹ̀sọ́ lọ́n fi hàn wà nàbí kí ni tọ́jú ọ̀rọ̀ yàn fún mi lórí rẹ̀ ọ̀dà náà kí ni ọ̀rọ̀ yàn fún lórí ìrun àdàbí sọ ọ̀rọ̀ yàn fún pé ìrun wákàtí márùn lókun náà ni kí tún ọ̀rọ̀ yàn fún nínú ààwẹ̀ ànàbí mi ṣáárọ̀ Ramadan ìlà àǹtàtọ́gbà Ramadan nìkan ọ̀nà yàn lórí rẹ àfi tó o bá tún wá ojú rẹ Allah subhanahu wa ta'ala nínú àwọn iṣẹ́ téèyàn wá fi máa tètè dọ̀rẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ààwẹ̀ jẹ́ mà nínú àwọn iṣẹ́ yẹn kílẹ̀ ni wa jẹ́ ìjọba tọmọdún nínú hadithi àbí umamata lè báyìí radiyallahu ta'ala anhu wa ọ̀dọ́ dún mi ń wé sẹ́kàn tí ń bá edun ní mẹ́sàn ń dọ̀rẹ́ ọlọ́run tí ń bẹ edun ní mẹ́sàn ọ̀rọ̀ mi ọ̀mà lójútù tí ń bẹ edun ní mẹ́sàn yẹn ìwé iṣẹ́ mi yọ ọ̀mà kún ànábì sọ̀rọ̀ sàṣọ pé alayka bis-sawmi fa innahu laysa lahu idlun pọ̀lẹ́ntì ọ̀mà gbàwẹ̀ torí téèyàn fi tètè rọ́wọ́ mú wájú ọlọ́run ààrẹ ọ̀lẹ́lẹ́gbẹ̀mbẹ̀ kọ́dà ọ̀dà àyànyàn lẹ̀ láàrin àwọn àfọyín pé sáwẹ̀ ju ìrun lọ ni àbí ìrun ju ààwẹ̀ mẹ́sàlá táwọn afá afá akọ nítorí àdéhìí àbí òmàmà yìí ó ní. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún wá ń fi ń rinlẹ̀ fún wa wípé ààwẹ̀ tẹ́ ń wò yìí èèmọ̀ máa ń bẹ́ẹ̀ ní Ramadan àwa mùsùlùmí àti kú oríire tọ́pọ̀ kílẹ̀ rí wa ó ṣe ọlọ́sọ wípé as-salawatul khams gbogbo wákàtí márùn ojúmọ́ tá a wàlìjúmọ̀ ìlà jùmọ̀ jimá tààtúkì sí jimá mi wà rọmọdọ́n ìlà rọmọdọ́n rọmọdọ́n kan sí rọmọdọ́n kejì mú ka pìrọ́tù máa bẹ̀yìn náà hùn náà ìdajì tún ní bá ti lè kàbá yìí ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ti ń ṣẹ̀ láàrin àwọn méjèèjì òun tẹ́ ẹ bá ti ń sá fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbogbo ẹ̀ṣẹ̀ àìrìn kórí ọmọ mi àní kọ̀ kankan fún yín bẹ̀ tí ẹ bá máa sá fún sínà kò máa débi gbogbo àwọn nǹkan kò máa jalè ṣùgbọ́n kẹ́kẹ̀sá kò ní àwọn ẹ̀sẹ̀ míì kí wọ́n máa dáhùn àbámu ọlọ́run ní tẹ́bàdì kásùn bá ta tẹ́ẹ̀bì èkì gbòòrò bó wọ́n sọ fún ọmọdé káàkiri mọ́kàn kankan fún láì dá mo forí jì táàtì kí lóòrò tán táàtì kí asiri ọlọ́tún ní o tún forí jì táàtì kí asiri tàn símẹ́kìrì ọlọ́tún ní mọ́kàn kankan fún ẹ mẹ́kẹ̀sẹ̀ kankan fún o ṣebí kọ̀ jalè mo ní ọ̀jalè ẹ mọ́kàn ẹ̀sẹ̀ wẹ́rẹ́ fún ìpínlẹ̀ kọ́mọ́sẹ̀sì náà mo ní ọmọ mo ti pa kan tó náà bẹ́ẹ̀ páyà mi títí bá mi jìnnà sí àwọn nílánílá yìí àwọn ẹ̀rọ ẹ̀bọ̀n fílẹ̀ fún mi tọ́ba tó wá di pé odidi ọjọ́ lọ́bà júmọ̀ àwádé ókè júmọ̀ jímà náà ẹ wọ àárín àsìkò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nǹkan fúnpá o nínú ẹ̀sìn jímà kan sí jímà kejì náà ọlọ́run tó ní ẹ̀yáǹgì pẹ́ẹ́nì ẹ̀ẹ̀mọ́ ẹ̀mọ́ kó ẹ̀sìn kankan sọ́run rẹ̀ wà rọmọdán ìlà rọmọdán rọmọdán ta àgbà lẹ́sìn tẹ́jú rọmọdán ìkú òtún kọ̀ọ̀kan fún wa lókùn pàtàkì àbàtìjẹ́ ni àmọ́ ṣe sì náà àmọ́ mutí àmọ́ pààyàn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ lọ́lọ́lẹ̀ ìjìnà sí rẹ̀ àní bá nkẹ̀kẹ́ ní ìwé iṣẹ́ wa gbogbo fẹsẹ̀ mọ̀ lókùrúgbò ìdájú tí ó bá ti lè ìdá Ramadan náà wà nù nǹkan tí máa ń mú àìní lẹ́sẹ̀ láàrin méjèèjì wa tó bá dùn nìkan níbi ìdá kọ̀ọ̀kan àti kú oríire odidi ọdún wọ́n tún fọ́ àníta àwọn wákàtí wọ́n tún àníti o. àtúndínú àwọn àfáà àti sọ wípé kọ́dà a lè sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà ọlọ́run wọn parẹ́ ṣùgbọ́n mọ́sí àlàyé ọkẹ́nu síta bá ti jìnà sẹ́sẹ̀ wẹ́rẹ́ ẹ̀ ẹ̀ tá bá ti jìnà sẹ́sẹ̀ ńlá wọn ò ní kọ́ wẹ́rẹ́ fún amá lókùn pàtàkì rùn lókùn pàtàkì gbáwẹ̀ lókùn gbà tí àwọn wá sí júmọ́à ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn àfáà àti rẹ̀ lọ síbi wípé ọlọ́run lè forí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà jìyàn ẹ má sọ wípé ẹsẹ̀ kéékèèké nìkan lè rí máa sá fún téèyàn bá ti kí àsùnbàtà kó tó ká ìyá bó ṣe sìnà náà ọlọ́run foríjì bọ́pá ìyá ọlọ́run foríjì adébí òwú lọ báwọn ṣùgbọ́n àwọn náà wà láwọn ẹ̀rí kí ẹ̀rí jẹ́ rí wọ́n mẹ́rin wá pa kí sọ obìnrin tó sí bàtàlẹ́sẹ̀ tí lọ rèé fi bu omi fún ajá tó ní ti ń fi àán lé pẹ̀ pé a kí ni ó kú báyìí ó sì mú ombomi fún obìnrin ìsinmi aṣẹ́wó ni ọlọ́run mọ̀ sọ́dún màlìjẹ́ náà bẹ́ẹ̀ iṣẹ́ tó sì kàbáyù ní í ṣe iṣẹ́ tó sì ṣe yìí kèé ṣe iṣẹ́ tó tóbi jù tí èlé pé ah, ọ̀nà ọ̀mẹ́ka ọwọ́ pé yẹn fífítì lọ́wọ́ ọlọ́run kò ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fi jì ẹnìkan dìde jọ kan lé rẹ̀ ìwọ̀ rẹ̀ rẹ̀ lọ lúmi ọlọ́run sọ fún mẹlẹ́kẹ́ yìí pé ọkùnrin ti ń lọ ádám ní báyìí ìsọ̀rọ̀ yìí níbo ní lọ́nà ọlọ́run tó ti nímọ̀ pẹ̀lú àlàbẹ̀ rẹ̀ jù wọn lọ pa ó ní lọ́nà báyìí kí lọ síbẹ̀ kí lọ pàdé ọ̀rẹ́ kan ní bísínẹ́sì náà kọ́ ni ọmọlẹ́kẹ́ ni kò sọ̀rọ̀ bísínẹ́sì tí ń jẹ́ lọ́tọ́ bẹ́ẹ̀ lọ sí i kì í sọ̀rọ̀ báwọn ọkàn sáà ń wá nítorí tọ́lọ́ tà nẹ́bì wá wọn náà ń ṣe tọ́lọ́ ń bí ẹsẹ̀ tọ́lọ́ kí n tiẹ̀ lọ wà láàfíà rẹ kí a jọ sọ̀rọ̀ papọ̀ bó ni akájọ mọ́ mọ́ra o oríire la ti wò wá gbé yó ní tí wà náà ni ọlọ́run ni mò ń fi yín jẹ́ ìlérí wípé mo sọ̀rọ̀ mà jẹ́ náà mujadu ziyarọ̀ kéèyàn lọ rè kẹ́yàn wò ọ̀dà kí wàá ní jámù láàrin àwọn hadith yẹn lúlọ̀ ọ̀rọ̀ níyà iná àníyàn nígbà míì èyí lè fi ṣe nǹkan àbọ̀ kí ni táàkì jámù láàrin méjèèjì ìdáni àwọn afáwa ni gbogbo àwọn tí ń sọ wípé ìrún táìmù kí sásìkò kọ̀ọ̀kan tá a bá ti ń jìnà sẹ́sẹ̀ láwọn ò ní kọ wẹrẹ fún wa torí ní tí àdébí parí àdéhùn pé ìdajì tún ní bá tẹ̀lé kàbáyé tá a bá ti jìnà sí nílánílá bó ṣe nínú ṣùgbọ́n inú èmọ̀ ọlọ́run tí ìlàásù ìtorí ọlọ́run ṣe nǹkan tó bá clean dúbọ́ ṣe yẹ lọ lẹ́mìí èèyàn gbà mí iṣẹ́ kékeré a máa pa àwọn ẹ̀ṣẹ̀ ńlá náà rẹ̀ ìyẹn wà máa jẹ́ ìtìsọ́ọ̀sì ẹ̀sà ni pẹ̀lú bárísù èyí tó gbé èèyàn ṣe ìjàngbà mi tó bá kílíà náà tó jẹ́ tọ́lọ́ ọ̀nà tí èèyàn gbà ṣe èèyàn tí ẹ̀ wojú rẹ̀ lómi jọlọ́ lọ èèyàn tó wá ń ṣe tọ̀yàtọ̀ ẹ̀yà èèyàn ń ṣe tìwújú rẹ̀ tìwújú rẹ̀ lọ́wọ́ bá bí nǹkan bá ṣe rí tó ń gbà náà lọ́hùn ìbá àwọn akéré jọjọ ọlọ́run a máa fi pa àwọn kàbáyò rẹ̀ ìyẹn wá jẹ́ bíi special ìbálò lọ́dọ̀ ọlọ́run ṣẹ́gun rẹ̀ kílẹ̀ rí obìnrin tí lọ rèé fi bàtà bu omi sí ajá lẹ́nu aṣẹ́wó àánú gbé e pẹ̀lú pé ah, ajá tó wá rè kìí ṣe ẹranko tí ó ní káfọ́ra lórí kìí ṣe ẹranko tàǹjẹ tàbó ó ní àṣọṣì kan tí èyí bá sì pàtàkì tó kọ lẹ́kọ̀ọ́ ó tún láwọn ọ̀rẹ́ kan nù wọn gan pé pípa wọn gan ó tún ní ṣáàlù tó sọ àti ajá dúdú olójú mẹ́rin kámọ̀ alákùnrin hàn tó ń ti bẹ́ẹ̀ obìnrin sì ti ara ajá yẹn ó ti ara rẹ̀ rí ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹni tí wọ́n rẹ̀ rẹ̀ lọ nítorí pé ọ̀nà táwọn ṣẹ́ ìgbà wá ọjí ọ̀nà kan tó pure sọ́dọ̀ ọlọ́run gbogbo níta bá ti wá sí bá ń tọ́ bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ forí sọ ìyọnu ọlọ́run tó jẹ́ pé báyìí fò wá lórí ẹ̀ èèyàn tí ẹ̀ ní kankan mẹ́ lẹ́mìí wa ọlọ́run ọba máa fi torí ẹ̀ síbẹ̀ lọ́dọ̀ ọlọ́rọ̀ wa wọ́n sọ ìtàn kánú àwọn ọba ọba èèyàn dáadáa ni wọ́n wá ronú jọ̀kẹ́ pé òun ọkọ̀ mọ́sálásí mẹ́ta tó sì bẹ̀ kọ́ yìí òun fẹ́ kó tóbi kó sì rẹwà ọba ara lè ọba náwó wọn ṣe blọọkù mọ́sá mọ́sá sí tán ọba bá ní kò níwájú mọ́sá sí wọ́n bò ń gbé okọ̀ wọn bẹ̀ mọ́sálásí ọba báyìí báyìí báyìí báyìí fi ìlànà àwọn tí wọ́n kọ́ ọkọ̀ wọ́n lè di wọ́n kọ́ ọkọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kírun ọba bá sùn lóru ọba lálàá lọ́ba ní wípé ẹnìkan wá sí ọkọ̀ òun kò mẹ́ wọ́n wá lẹ ọkọ̀ mi rẹ̀ wọ́n lẹ̀ bí ẹ ṣe sí tòun kò mẹ́ wọ́n wá lẹ ìpè nígbà tí wọ́n wà á wò lójú rẹ̀ náà ni lọ́ba ní pé ó kò mẹ́ kan ni dára jọ fọ́nmọ́sí láti pọ̀ kọ̀kọ̀kọ́ fún àlàyé nítumà ó tó bí ọ̀sẹ̀ kan ó tuntun lá ó tó bí ọ̀sẹ̀ ó sàn lánàá lánàá à lọ́ba pe àwọn àbọ̀ àjọ pé òun rí àwọn nǹkan kan tí ń yà lẹ́nu ẹ wá bóun ṣàlàyé ẹ̀ nígbà tó sọ sálàyé àlàfáwọn fáwọn aláyọba kò ní ìtumọ̀ kan tó lọ títì ní ìtọ́nà sáwọn àwọn ọ̀pọ̀túmọ̀ rẹ̀ bóyá ìrírò àwọn nǹkan ẹ̀ẹ̀rà ló wulẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ tó wọ́n ṣáṣẹ́ ẹ̀kọ́ ta ní àpapọ̀ yẹn lẹ́nu eléyìí ẹ̀yìn sísọ bá kẹfẹ́ dájọ́ ń kírun bẹ̀rẹ̀ ni ẹ̀kọ́ kan kó mẹ́ bàbá ń gbàbẹ̀ yóò tó bí oṣù kan sóṣù méjì pàtó ń bẹ̀rẹ̀ sí lálá ẹ̀yin aráàfin ẹ̀ bá ń gbàgbà rí kí wọ́n máa wá síwádìí ẹ̀ tí bá ń jókòó báyìí báyìí káàkiri wọ́n uh, ah. bẹ̀rẹ̀ ah, sí síwájú wọ́n síwájú wọ́n síwájú lọ pẹ́ wò rẹ tí jẹ́bẹ̀ ọba tó jáde mbẹ́ bóyá dáhùn afọ àsọ̀rọ̀ ọba tó ń tọ́la ńlá ẹ̀ tí jẹ́bẹ̀ ọwà wọ́n sá wà gbogbo tó bá padà ilé obìnrin kan ilé alàpà obìnrin tó ti darúgbó wọ́n sá kẹlẹ̀ kọ́ àti ìdílé tẹ́lẹ̀ ìyá ẹ̀nà owó ló kọ tẹ́yìn jẹ́ okọ bàbá ah! ọba jẹ́ déédé okọ tí wọ́n wá ọba múyà ọba ní ọ̀fẹ́ rí ọ ìyá ní kí ló ń wá sí ọsà lọ rí ọba ọba bá ní ah! ìwọ lọ jẹ́bẹ̀ ìkóló lọ jẹ́bẹ̀ nílùú iná nílùú lòún gbé o ti kọ́ mọ́sálásí fọ́lọ́ à ah! mọ́sálásí fọ́lọ́ bóun bá jẹun àrọ́ ìjọ mi kò sí àgbèrè ìtọ̀sán níbo lówó ti fún kọ́ mọ́sálásí abó ojogun lè kan nítẹ̀ kan gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi kọ́ mọ́sálásí ó ní pọ̀jọ́ ó ní bóun sírí náà tí wọ́n bí òun náà ní ẹ̀rí alẹ́lẹ́ náà tí wọ́n bí òun náà alẹ́lẹ́ òun náà ọbẹ̀ ni rẹ̀ sọ́rí pé ó àbí ọ̀dásí kankan tí ń ṣe lára mọ́sálásí ó ọ̀dásí kankan mọ́sálásí gbogbo tó sábà ọbaṣà ń bí kò rí kẹtọ́ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ wá ká ọba ìlà ṣùgbọ́n inú ọba ogun obìnrin bá ń lọ obìnrin bá dẹ́nu ọ̀nà lọ́ba pẹ́ ìdá lọ́ba wúnyá ọba wúnyá òun rántí gẹ́gẹ́ ṣùgbọ́n tó rántí ọ̀wà nítumọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ sáṣẹ ń sọ kọ́ ọ̀sá sọ tí mò ń pín ó ní wọ́n ń kó mọ́sálásí kan gbà kan mọ́sálásí tóbi ó sì rẹwà púpọ̀ ṣùgbọ́n àkùnmí kan bẹ tí fi kú ẹrú mọ́sálásí ń nínú oòrùn wọ́n gbé ẹrù kúrò lórí ìràkùnmí ìtẹ́ báyìí ní ìràkùnmí kúrámẹ́lẹ̀ nígbà lẹ́ẹ̀pẹ̀ tó ń fi mọ̀ wípé òògbẹ burúkú ní gbẹ ó ah, ah. sì lè wá jẹ́ ìràkùnmí tí wọ́n fi ń ṣe ẹyọ ọlọ́run láàmú fìyà jẹ́ báyìí gbogbo agbẹ́rẹ́ káàmù tọ́jú ẹ̀ kò wá lọ lé o kò wá lọ rèé fi igbá gbogbo wá fún kò sábò lè mú títítítítítítí kí ìràkùnmí ìfidò tára ẹ fi wá yá padà ọkọ̀ wá dorí kò lè pé ah mímọ́ fọ́lọ́run eléyìí torí igbá omi tó gbé fún ràkúnmí torí pé wọ́n fi torí pé wọ́n lọ ràkúnmí láti fi kọ́lé ọlọ́run wọ́n wá ń sí oko èmi tí mo ra lẹ̀ ni mo ra blọ́ọ̀kì mo kàn wọ́n sí oko mi kú wọ́n wá gbó oko tiẹ̀ ní mímọ́ fún ọlọ́run ìdá ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́jẹ́ pé èyàn ó ṣiṣẹ́ téyàn ò bí iṣẹ́ kékeré àti tó tóbi inú ẹ̀sẹ̀ èèyàn àti tó kéré bẹ́ẹ̀ ọlọ́run sì parẹ́ ṣùgbọ́n òun ìmọ̀ ń wá àlàtìsọ́ọ̀sì ìṣẹ̀ṣà ni kìí ṣe adawal jabu bẹ̀yìn adal hadith àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn àfa ń sọ lọ́rẹ̀ àti àwọn ọ̀sọ̀s tàbí mu àtàwọn yẹn sisi olóore kékeré tọ́lọ́ sì pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn tọ́ parẹ́ tí nǹkan bá lọ́rẹ̀ sọ́dáfà ìyọnú ọlọ́run kí sì ni máa ń fà kọjá pé kò sí nǹkan kan mìíràn tó lú mọ́sá yẹn nínú ìsàlẹ̀ ọkàn àwọn lẹ́yìn tí kò rí rí àwọn mọ̀ rọmọdọ́n sí rọmọdọ́n wọ̀ kọ̀ọ̀kan fún wa ẹ̀ wọ́n rí rí fún ta ní fẹ̀ǹtì ìbá ṣe sìnà fún ta ní fẹ̀ǹtì ìjalè fún ta ní fẹ̀ǹtì ìpáyàn fún ta ní fẹ̀ǹtì ìbá wọn sínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún bó láti dàrú bó láti bàjẹ́ fún ta ní fẹ̀ǹtì ìbá wọn báyàn ló kọjẹ́ jàmáà ẹ wá wo bí a ṣe wà nú ayọ̀ tó pọ̀ ẹ wá wo bí a ṣe màá lò tí wọ́n bá ní ọ̀rọ̀ mùsùlùmí kan bí àrùn lónìí níbì kan wà lẹ́yìn tí wọ́n wá ní èkè iṣẹ́ kébè tẹ́ ẹ bá sì kébè níwájú tí ń fa mùsùlùmí kan fàkúfà tí ń wọ́ lọ wà láyé àwọn mùsùlùmí ọ̀yá rẹ̀ àwọn ní akọ́kọ́ bá dè mọ́lẹ̀ wọ́n tó fokùn lẹ́yìn lọ ìrun tí ó wúlò fún ọ ní òwúlò mẹ́yìn o jùmọ̀ ní òwúlò mẹ́yìn o rọ̀mọdọ́ ní òwúlò mẹ́yìn o ọlọ́run tún wá ṣe wà kùnà àtúntì wọnú mi báyìí táàrin kan kọjá pé wọn ọ̀kan kankan fún wa nínú ẹsẹ̀ wẹ̀rẹ̀ nígbàtà tí jẹ̀sì ní ńláńlá ìsìn àtúwà tó fẹ́ tún mórí rẹ̀ mi rọ̀mọ̀tẹ́lẹ̀ láti ìgbà tán náà nọ́ọ̀sù ṣe ànábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ẹ̀ bá fẹ́ mọ ipò ńlá tí rọ̀mọ̀tọ́ yìí ní ẹjẹ́ lọ sínú àdúrà sálù ibn sada sáìdì radiyallahu ta'ala anhu àrùbọ̀húnà sálù ibn sada sáìdì ó náà wà lọ́dọ̀ ọ̀nà sàṣàlám jọ kan ẹ máa wo ìmọ̀ ọlọ́run ọba lórí ọ̀rọ̀ àwẹ̀ inna fil jannati baban kullahu rayyan ẹnu ọ̀nà kan bẹ tó wọ àlìjẹ́nà lára àwọn ẹnu ọ̀nà àlìjẹ́nà ká mọ̀ nínú rìwáyà ń dá ìmáàmù Muslim ẹnu ọgbà àlìjẹ́nà ẹ̀yọ̀ kan lábá bẹ̀ ṣùgbọ́n àìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹnu ọ̀nà ẹnu ọ̀nà ẹnu ọ̀nà ẹnu ọ̀nà ọ̀dàrú àlìjẹ́nà yìí mẹ́jọ àbí mẹ́jọ ni ṣé ẹ rí mẹ́jẹ̀ẹ̀jọ inú ni ẹ wà méjèèjì gangan wá wà ń ta ó ní seventy thousand àwọn èèyàn wọ̀ lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí ara wọn ò sì ní kapila àbí kò ní kapila àbí wọ́n sì tún fara wọn lọ́ọ̀ni méjèèjì gangan nu tá a bá ti wá wọ̀ tán ọ ṣẹ̀ṣẹ̀ wà ní ilé ayé sọ́ni àlìjẹ́nà mẹ́jọ wà ń bẹ̀ ikọ̀ kẹ́sẹ̀sẹ̀ wà ní ẹnu ọ̀nà tiẹ̀ olówàlú hadith àwọn sàtọ̀ sọ̀rọ̀ pé ẹnikẹ́ni òbe tí bá máa ń kí wákàtí máa rùn rẹ̀ pé ìmáà ń tẹ̀lé láti ọkọ rẹ̀ ọmọ ń gbàwẹ̀ rẹ̀ tàtúwànù rẹ̀ náà yọ wọ àlìjẹ́nà min ayé àbúwá bíi àṣà àti ọlọ́run yẹn sílẹ̀kùn díẹ̀ jọ fún un níbo ló wù kọ́ gbà wọlé ọmọọmọ ẹ bá parí àlùwàlá rẹ̀ tó sì sàrọ̀ dáadáa tó padà sókè àṣà lọ́la ayé ayọ̀lá wọ́n sílẹ̀kùn àti ìjọba ìjọ kọ́ wo ìtọ́ bá wù mbẹ́ méjì ẹ̀jọ ìta bá wọ̀ tán látẹnu ọ̀nà ńlá òní ó sì sẹ̀ wàá ku ẹnu ọ̀nà tó tún wá wọ kíni o tó wọ ikọ̀ kan lára àwọn ẹnu ọ̀nà tó tún wá wà jẹ́nà yìí ìkan wa mẹ́fẹ̀ tá à ń pè ní àròyìn kí ni ń pè lọ́rọ̀ yíyá ìrẹ̀ǹgbẹ́ nítorí pé ọlọ́run fẹ́ bá wọn lò pẹ̀lú bí wọ́n ṣe mú mọ́ra láyé nígbà tí ìrànwọ́ lọ́dọ̀ lọ́sọ̀rọ̀ àtàrálá ọlọ́run wá ń sọ ọ́ lẹ̀ fún wọn káde mọ̀ pé tá a bá fẹ́ mú àwẹ̀ wa mọ́ra ní tí ọmọ pálẹ̀ ní gbé à ilẹ̀kùn tá a gbà wọlé láìkí àmọ́ ilẹ̀kùn rẹ̀ gbẹ́mọ̀ ní àràwọ̀ tó máa lé sí ànírònú pé à ìgbọ́mọ̀ ìgbẹ̀mí kẹ̀kẹ́ mọ́ ń àwọn tí wọ́n gbá àwẹ̀ fọlọ́ ńláyé tọ́lọ́ ń gbàwẹ̀ wọn àwọn ọgbàbẹ̀ wọ àlìjẹ́nà ń dọ́gba àlìkíyàmà kódà tí wọ́n bá ti wọ ọ̀wẹ̀ báyìí wọ́n gbòòlè kọ́ àléyìn wọ́n lànà yẹ́dùn fún mi náà àhàdùn gbẹ̀yọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí wọn kò ní í gbẹnu ọ̀nà yẹn wọlé àwọn aláwẹ̀ àwọn náà ni wọ́n gbàgbé wọlé tó bá ti jọ gbà ìgbàdàálẹ̀ ìgbọ̀kọ̀ọ́lẹ̀ tí máa ń wà lọ́wọ́ jagunjagun tí ó dàbí tire yẹn òun làwẹ̀ jẹ́ sí gbogbo tó bá jọ mọ́ ẹsẹ̀ fàyídà kẹ́nà yọ̀mú sọ́mi àhàdìkùn tẹ́ǹkọ̀ kẹ́yìn bá ti gbà wẹ̀ fọlá yẹ́rùfò kọ́ mọ̀ máa ṣe jàgídíjàgan kọ́ mọ̀ sùnmẹ́lẹ̀ tọ́ rẹ̀ lọ́sàn-án àwẹ̀ o wàlà yẹ́jì àyè kọ́ mọ̀ máa wù àwọn òmùgọ̀ ní bá bàjá wáyé ni mò ń kọ́ tẹ́lẹ̀ òṣàtàmáwò tẹ́lẹ̀ kan bá bàjá àbí wọ́n sì wọ́sẹ̀ fún ó fún ẹ̀lú wọn ní òwò fóun jẹ́jì ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àjàbá bẹ̀rẹ̀ sí ń bù wọ́n fẹ́ wọ̀pọ̀ èrò ti pọ̀ náà sì fẹ́ lọ sínú ilé àwọn èèyàn tira wọn gìrìgìrì aláwòye bá wọn tira wọn gìrìgìrì pé ẹ wo ọlọ́run ọgbọ̀n yẹ o mo fẹ́ lọ sínú ilé o sùúrù wàlẹ́ ìtẹ̀yìn bá sì lè dúró bẹ́ẹ̀ ọlọ́run máa ń mú ìtẹ̀yìn ogun lọ́nà rọrùn wá ó lè wá láì mọye ojú ó lè jẹ́ pé àṣeyìn ò ní para wá fowó ọkọ̀ yọkẹ̀ gbọ́n nù rẹ̀ abújẹ́ lílà kòtòrú ń tàn ó ń tàn tó ṣẹ̀ṣẹ̀ àlọ́ páàkì níbi òpó lẹ́kàn ó tó paná ọkọ̀ ó tó ṣẹ̀ṣẹ̀ wà rí ọ̀rọ̀ lọ́ọ̀ṣẹ̀ àtọ̀nà à ìrìn àbù àbújá mi lè máa bọ̀ nú ọkọ̀ wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ ìgbà mí ìṣe ọ̀tọ̀ pé bí ọ̀rọ̀ takété sí ìgbà lọkọ̀ wò pé wọ́n mẹ́jà lẹ́kọ̀ọ́ ọkọ̀ bí ẹ ṣe já lọ́sẹ̀ tó lọ́nà yóò ṣe lọ́dún wájú ọ̀kan ó mọ̀ ọ̀rọ̀ sí búrẹ́sì yóò ṣe àjẹ́ wájú èèyàn ni ó dùn sí ẹni ọ̀nà tí a fi ṣe bí jàdíjàdán anábìrin kẹ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ ń bá wa ń ba yín jà kílẹ̀ ẹ̀sìn fún fáyìn ìwúrò nǹkan ọ̀tá lọ́wọ́ ṣàtánà tẹ́lẹ̀ kí wọ́n wá ń bu àbí ìrì ifi àbí pínlẹ̀lẹ̀ fàlìyàkùn ìní sọ ìmọ̀ ìní sọ ìmọ̀ ànábì wa kẹrọrọ alẹ́ méjì nínú wa mi bí ẹ̀ka wọ́n máa sọ fún tọ̀ wípé mọ̀gbà wẹ́wò mọ̀gbà wẹ́wò mọ́sára àwọn ọ̀dọ́dọ̀ wọn pa tí èèyàn bá wá gbáwẹ̀ tí ń pín lẹ́mìí ṣé yóò wù gbóná síta àbí yóò finú sọ ìfúnnàtúndọ̀rọ̀ àfa lórí rẹ̀ àwọn apá kan ní kó wù yí ta apá kan ní kó wù yí nú èyí tó dáa jù ó náà ní jáàmù táwọn àfa àṣe ìdàkánà sọ́wọ́ tàtọ́ wù á fàyẹ̀kú يقوله بقلبه وإن كان صوم رمضان فإنه يجهر بهذا القول tí ọba jẹ́ bí àwẹ̀ àwọn ojú rí ọlọ́run ọba tó jẹ́ bí àwẹ̀ bá monday thursday lèèyàn bá gbà tí wọ́n bá yàn lò lọ́dún òdì báwọn ìtọ́ dáa ní kéèyàn òfin sọ wípé gbọ̀ngbàwẹ̀ fọlọ́run gbọ̀ngbàwẹ̀ fọlọ́run torí gbogbo ẹ̀yẹ́ kọ́ ní gbàwẹ̀ gbà náà tọ́wọ́ wá jẹ́ rọ̀mọ̀dán ẹ̀wù ìta láti fi kọ́ lẹ́kọ̀ọ́ bóyá òǹgọ̀ ọ̀gbọ̀lọ́jọ́ máa ṣe báwọn abóǹgá gbàwẹ̀ tí ọ̀mọ́rú ẹ̀kọ́ yẹn ah, mm, aláwẹ̀ lèmi o aláwẹ̀ lèmi one thousand mo fún yín two hundred lọkọ̀ tẹ́ tẹ́ gbé mi eight hundred naira ló kù tí máa gbà ẹ bá àbá ẹ fún mi lówó ètí ìfún mi lówó kò sí nǹkan mímọ̀ lọ́wọ́ èèyàn ní ìfún mi lówó wàlúùláì mo ti fún mi lówó bẹ́ẹ̀ ṣe é ṣe lọ tó wáyé pé kẹ́ ẹ má bàa sanwó ni ẹ máa lọ ní tí ń yé lọ́nà rà áà amárú yìí àbáṣọ̀rọ̀ àbọ̀lẹ̀ wàdí ọlọ́wọ́ ti fún yẹn nítorí pé ọlọ́run pé ká bàbàrà rọ̀mọ́dọ́n àṣẹ ní bàbàrà rẹ̀ oṣù kan ni tó jẹ́ pé ntí bẹ́nu àwọn ẹ̀ tí bẹ́nu rẹ̀ nú àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé òun ni special course ẹlòmíì bóòlù àti máa manage nǹkan wọ́n lè ẹ̀kọ́ sì lágbájá sí bí wọ́n sì lè manage nǹkan ẹni tó lọ sí ààwẹ̀ gan ó ti wá kó aju tó lọ kọ́ńkọ́ọ̀sì rẹ lọ bí wọ́n sì manage time ààwẹ̀ kọ́ wa kò rí bẹ́ẹ̀ oníbàtà sì wọ́ sáré bọ́ ọ bá lọ bẹ̀rẹ̀ ṣáájú ṣáájú bí ó ṣe yẹ lọ tó bá lọ kú sóúnjẹ àárọ̀ bí ó sì ti bọ́ tó lọ kú sóúnjẹ alẹ́ bí ó sì ti pààyàn lọ ọkùnrin kan dákú lọ́dún kan níbi aago méjìlá nínú Ramadan wọ́n sá sọ̀rọ̀ kí àná wa tó yẹn afẹ́jẹ́ ó lóun jẹ sàárì náà tí wọ́n jẹ́ bí àfa mi àfa nígbò lè jẹ sàárì ọ̀la mọ́kànlá àbọ̀ bí alẹ́ lè jẹ. Ramadan kọ́ọ̀yàn bí yóò ṣe mánéjì nǹkan ọ̀nkọ́yàn bóòlù yóò ṣe wà tẹ́ẹ̀lì dáàmú tá a sì rìn táìmù tá a gbà wẹ̀ ẹja lọ kásámú o táìmù tí máa kó bisáré táìmù sẹ̀gẹ̀rì ń jẹ́ kí èèyàn ò rí ìsẹ̀mí èèyàn tó tó ẹgbẹ́ tí èèyàn bá fẹ́ mú bá mo fẹ́ dúró déédé bí èèyàn ṣe máa ń lò sẹ̀mí Ramadan kó ṣe kí ni ọkọ yàn fáàlì yàn Ramadan tó kọ́ yàn bó o lè yẹn ṣe máa ń lójú àánú ẹlòmíì ń bẹ ní bọ́lá òsì ara ò ní kankan ṣùgbọ́n tó bá ti kó sùmẹ́jì báyìí yóò ti máa bẹ lọ́nkú ọlọ́run sànú mi ah, àmọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ náà ẹgbẹ́ sùmẹ́jì ló kù ah, kọ́ńdé òsùmẹ́jì àti dídí òsùmẹ́jì àná méjì jọ̀gá ní ẹnu kùkù èdè àsìwọ̀ gẹ́gẹ́ e ah, mẹ́tẹ́lẹ̀ kó tó máa béèrè ọ̀dà òsùmẹ́jì ló kù àwọn yẹn kan bẹ tí wọ́n rí báwọn nígbà tá a bá jọ kónú rọ̀mọ́dọ́n òun náà mọ bó ṣe gbá ojú mẹ́yàn nígbàkúgbà níjọ́ tí wọ́n rìn wálé rẹ̀ pé ebi ń pa wọn yóò mọ bí ó ṣe sàánú wípé ah ní tí wọ́n pèlè bí ó ṣe kẹ́kẹ́ sí ọlọ́mọ fi gbẹ̀yìn àti ìjà o tí è bá ṣe tọ́wọ́ jẹ́ pé bí ò nítumọ̀ ni ọlọ́run ò ní dá akọ rẹ̀ kó n ti fi òun ti ṣe yíyà fáwọn èèyàn kan rí kódà nígbà tó ọlọ́run fẹ́ ṣe ó tún wá pè ní libas òun dá ebi bọ̀wọ̀ lọ́rùn bí aṣọ ọlọ́run sọ àmbẹ́ o má di ebi gbẹ̀mí àti lọ́rùn bí aṣọ o sọ àmbẹ́ o ààwẹ̀ yóò rí èèyàn bóòlù yẹn ṣe máa lójú àánú síta ni o sí ọmọ làkejì èèyàn bákan náà ààwẹ̀ yóò rí èèyàn fún bò lè yẹn ṣe é máa tọ́jú ara rẹ̀ téèyàn ọ̀jẹ̀ dókítà ara rẹ̀ nítorí wípé ikùn táwọn wòye onílé ààrẹ téèyàn bá lè mánéjì bí ó sì máa jẹun kò sì ní máa bá lọ títù. ààwẹ̀ òun máa búùsì ọpọlọ ni kí lè rí wa Luqman al-Hakim ń sọ fún màrọ̀ wípé sọ́ra rẹ o min kathrati at-ta'am fa inna kathrata at-ta'ami idha imtala'at al-ma'ida ìdàmútàlà tó má ìdá náà mà tìlẹ̀ fíkẹ̀rọ̀ bí kùn agbèrú tá nǹkan jẹ́ sí bí ba ṣe ń kún tó tíṣà ń wú gbogbo gbà bẹ́ẹ̀ lọ́kọ ló sì máa sùn bí kò bá bí bí àbá ṣe yóò sí lọ́pọ̀lọ́ kò ní jókòó ṣàjú méjì àbáwọn máa ti gbẹrun orí orí ibi tó wá náà ó ti sùn lọ ọwọ́ aníwò ètí ọkà orí ti lọ́wọ́ àti ó ọkà ó ti sùn lọ tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ wa èèyàn gan máa mọ̀ wípé ẹ́sírà àlàáfíà amánínú Ramadan kọ́dà anábì sallallahu alaihi wasallam ó tún jí oyé wa wípé Ramadan tá ń gbà fún Allah subhanahu wa ta'ala èèmà oṣù òun ló sì kò sí ní jẹ́ mà gbogbo àwọn tí ó mú dáadáa rọrùn ọlọ́run wá sí kí náà ni àràjọ́ mú dáadáa rọrùn fún tìhát ìwáyà mi bi futihat abwaabul janna gbogbo ọ̀nà tó wà ní janna ilẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn wọ́n sì lẹ̀ mẹ́gẹ̀ẹ́tì náà wọ́n sì ò náà lẹ̀ wà gúdùkọ́t abwaabun náà ilẹ̀kùn tó wọ́n náà wọ́n ti gbogbo ẹ̀ pa lásìkò yìí ìkẹ̀lá oní rọmọdán fún àti òtún sí bẹ́ẹ̀ mà àwọn tá bẹ́ẹ̀ náà ìkẹ̀lá ní fáwọn náà ọlọ́run máa wá lọ́jọ́ kẹ sórílẹ̀ wàásù ìfàtí ṣẹ̀yàpín nùrọ̀ àmì mọ́rọ̀ ti ṣẹ̀yàpín ọlọ́run wà mẹ́sùn àtọ́wọ́ ogun rẹ̀ yóò mú sun nígbà táwọn àfáàmì túmọ̀ rẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ ṣé àwọn ààrẹ ti ń sẹ̀nu rọ̀mọ̀tán wọ́n ní bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lè ti ń sẹ̀nu rọ̀mọ̀tán ẹ ti tiẹ̀ ti bàjẹ́ tán lásìkò ọlọ́run lọ́mọ tó kọ fún o ṣùgbọ́n tiẹ̀ ti ta ó ti ṣòfò àfi tọ́lọ̀ ń bá rí òfò ńkò kílẹ̀ rí wọ́n ní ànábì ti yan pé kìí ṣe gbogbo èsùn wọn ní mọ́lẹ̀ mọ́rọ́dù ṣèyàtìn àwọn tí wọ́n jẹ́ bí ọ̀gá láàyè kọ̀ọ̀kan àwọn pẹ́sẹ́ntì pẹ́sẹ́ntì tẹ̀sùn yan sílùú kọ̀ọ̀kan tẹ́tẹ́ president ibẹ̀ àwọn governor governor wọ́n mú aṣọ àwọn chairman local government wọ́n mú aṣọ bí ẹ̀ka sílẹ̀ wọ́n mú aṣọ wọ́n wà sí ẹ̀ staff kọ̀ọ̀kan wẹ́ẹ́rẹ́ tó bá wá tó wá jẹ́ pé àwọn ẹ̀mí tó ń rí ọmú sẹ́gbẹ̀tẹ̀ yẹn ta lásìkò tí ò tí ò tiẹ̀ yẹ kí wọ́n bá yẹ gbòòrú rẹ̀ a kú oríire o a kú oríire o àwa rọ̀bọ̀tọ̀ wà máa rọ̀ bá wa yóò máa rè wá fún wípé bóòlù àtúnṣe máa ṣe tóun ọba tí ọmọ tó ń bá tó ṣe kí ni o tó bá kásẹ̀ nílẹ̀ tán àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ti lọ wọ́n pín ọdún méjì oṣù mẹ́fà tí ọmọ tó ń bá lọ tán ẹ̀kọ́ ni wọ́n fi sọ ṣé ni ọba wọn báyìí oṣù mẹ́fà tó bá kù tí ó dé wọ́n máa fi ṣàgbéǹde pé kùkùrẹ́rẹ́ tèmi àti yín sá fún nìyí kùkùrẹ́rẹ́ tèmi àti yín sá fún nìyí rọ̀bọ̀dọ́ ọmọ ti dín lóṣù mẹ́fà ẹ wà nípa táwọn ti retí ẹ wọ́n sọ bẹ́ẹ̀ lómi ọ̀pọ̀tọ́ no ipò ipò ipò ipò ipò làbọ̀ ipò làtẹ̀lé yá ní ìdá àbá àtẹ̀sílẹ̀ akéde kò ní kò ní pẹ̀lẹ́ kanú ẹ̀mí kò ní sì dáàbì nítorí pé bí ẹ̀mí rẹ̀ ṣe máa sí ti Allah subhanahu wa ta'ala òní jẹ̀máà oṣù téèyàn máa wà kùsà ọrẹ téèyàn kan bá lọ rè wá góòdì oṣù téèyàn wà ń tójú bẹ́ẹ̀ lọ kó láwàyé o lọ́dọ̀ ọlọ́ téèyàn kan bá lọ kó dọ̀ àyè oṣù téèyàn wa tóbi bẹ́ẹ̀ lọ táwọn kan bá ní wàrà màálù òun làwọn fi ń ṣe ọrọ̀ léde wọn kódà àwọn àlù tí wọ́n tún mójú tó wàrà màálù láti fi ṣe nǹkan ọrọ̀ ajé wọn wọ́n lówó lọ́jọ́ àwọn elépo míì lọ èlò ní talita èpo ẹlọ́wọ́ iṣẹ́ talita wàrà màálù náà ṣe mójútó tó ń ti bẹ́ẹ̀ náà ń ti bẹ́ẹ̀ ń tàtọ́ ló ń kó bẹ́ẹ̀ lóore ní ìsìn ó dùn tí ń rí lọ nínú ìsọsísì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala jẹ̀máà àwa ń rọ̀ wá kájọ bọ́lọ̀ ń bá ṣe fún kálukú lágbára tó àti lágbára ma ká bọ́lọ̀ ọba lù pẹ̀lú payà rẹ̀ á mọ̀ wá abúlé alẹ́ rẹ̀ wípé tọ́lọ́ bá ní tó rùn fífi oníyàsọ pé ká gbá wẹ̀ oníkálẹ̀ payà máa sì sàdéhùn pẹ̀lú òkú ọlọ́run mọ̀ ń jalè kí rọmọdún òun ló dé ṣùgbọ́n inshallah rọmọdún ọ̀nà tọdún yìí yóò gbòòrè lọ́wọ́ làálàkùn tàtàkùn yìí fi àmọ̀ sọ́kànnà wípé àwẹ̀ ti ṣe mí láǹfààní mo sì ti rí n tó oníkàtórí ẹ̀ sí mo ti folì lẹ̀ ń ṣe sìnà ah! pẹ̀lú ògbọ́nà lálàkùn tàtàkù jìnà tó fún wa yìí ìǹkè kọ́nà wọn mọ̀ wípé àwọn ti ṣe dáadáa nínú sẹ̀mí mi pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run ọba ẹ̀yìn sì lè dédìí sìnà mọ́ láti àwẹ̀ yìí lọ pẹ̀lú ògbọ́nà mo máa ṣagbódegbà pàyàpàyà láti ìsinmi sì lè bá débẹ̀ mọ́ ìǹkè kí rọmọdọ́ yìí kọjá tó ti fọ̀ mí ìtọ́nà wọn bá ń ju ìwá sí nínú Suratul Baqara yẹn à ń bẹ̀ nǹkan ṣe àtẹ̀mí àtẹ̀yìn kọjọ́ kó ló wà fún ìyọnu rẹ̀ láyé ń bì àti ní gbàgbà àlìkìyàmá wa akhiru da'wana alhamdulillahi rabbil wa ta'atihi wa ta'abbarana bi anwa'i min al-ibadat تطهيرا لذنوبنا أحمده وأجلله وأشكره على نعمه ذرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن الله سبحانه وتعالى أمر به الأولين والآخرين فقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمة الإسلام وقد فرض الله سبحانه وتعالى على جميع الأمم صيام رمضان ما من أمة من الأمم الماضية السالفة إلا وقد كتب الله عليها نصيبه من صيام من صيام من صيامه فقال الله سبحانه وتعالى في سورة البقرة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ولهناك صيام كان واجبا على أي أمة من الأمم سابقا قبل رمضان قال بعض العلم لا فإن صيام رمضان هو الصيام الوحيد التي الذي أوجبه الرحمن وكتبه الرحمن على جميع الأمم السالفة وهذا هو القول الجمهور وهو قول عند الشافعية بل عند جمهور الشافعية ولكن ذهب الأحناف إلى أنه يوجد صيام آخر من أمثال عاشوراء كان واجبا قبل كما كان رمضان واجبا ولكن القول مع مع جمهور اهل العلم في هذه المسألة أمة الإسلام ربنا سبحانه وتعالى كتب علينا صيام رمضان لماذا؟ لنزداد فيه تقوى لنتقي الله سبحانه وتعالى قال الله تعالى لعلكم تتقون فإن الصيام أمل يرضي الله سبحانه وتعالى كيف لا من سائر الأعمال التي يتقرب بها الإنسان إلى الله سبحانه وتعالى فإن الصيام ليس له شبيه وليس له كفو وليس له ادل أجل هذا الذي جاء إلى امام الطبراني من حديث ابي امه الباهلي رضي الله عنه اتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل يخلو بالجنه فقال له رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فانه ليس له عل كيف لا امه الاسلام فان صيام رمضان جعله الله سبحانه وتعالى تكفيرا للذنوب قال رسول الله صلى الله عليه وسلم من حديثه الصلوات الخمس والجمعه الى جمعه ورمضان الى رمضان وكفرات ما بينهما إذا جتنبت الكبائر من اجتنب كبيرة من الكبائر فإن الله سبحانه وتعالى يكفر بصلواته ما صدر منه من الصغائر وكذلك من من جمعة إلى أخرى كذلك من رمضان إلى رمضان أمتنا قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة الصيام وقاية من الوقوع في الذنوب لذلك اختار الرحمن سبحانه وتعالى الصوم من بين سن الأمان فجعله له وجعل أجره على نفسه حتى لا يستطيع أحد أن يكيف ما يؤتي الله سبحانه وتعالى كل صائم أمتنا فإن صوموا لربكم سبحانه وتعالى كما أمركم بذلك وأن تصوموا خير لكم إن كنتم تعلمون بارك الله لكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن فربنا سبحانه وتعالى والمهيمن قال الله تعالى يا أيها الذين اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا نحن الآن في شهر مبارك نحن في شهر رمضان شهر الذي فتح الله سبحانه وتعالى فيه أبواب الجنة كلها وكذلك أغلق الله سبحانه وتعالى في هذا الشهر المبارك أبواب النار كلها أمتنا أمتنا من فاته الخير في هذا الشهر فأين يدركه فإن الله سبحانه وتعالى جعل في هذا الشهر ليلة جعل قدره كألف شهر أمتنا كان رسول الله صلى الله عليه وسلم يستحث أصحابه على المداومة على الصيام هذا الذي جاء من حديث سلم سنة الساعدي رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان الحديث ماذا يحدث يوم القيامة فإن الصائمين هم الذين يدخلون الجنة من هذا الباب أمة الإسلام فإن رسول الله صلى الله عليه وسلم كان يزداد عبادة لله سبحانه وتعالى إذا دخل شهر رمضان خصوصا في أواخره أمة الإسلام فهذا الصوم فهذا فهذا الشهر شهر تلاوة وهذا الشهر شهر ذكر وشهر صدقة أكثروا من التصدق أكثروا من الصدقات أكثروا من التحميد والتعليم بل من الأذكار فإن الله سبحانه وتعالى من حرم الخير في هذا الشهر فليس بشيء وإنما هو شكي نسأل الله الذي لا إله إلا هو أن يمتعنا بعبادة يرضي بها عنا في هذا الشهر المبارك وأن يجعلنا من المقبولين وأن يجعلنا ممن يصومه إيمانا واحتسابا وممن يقوم ليلة القدر إيمانا واحتسابا ونسأل الله الذي لا إله إلا هو أن يبقينا إلى سنين عديدة لإقامة هذه الشعيرة شعيرة من شعائر الله سبحانه وتعالى أمة الإسلام نسأل الله الذي لا إله إلا هو ورفع السماوات بغير عمد أن يجعلنا ممن يأخذ من هذا رمضان كيوم ولدته أمه من جميع ذنوبه اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول ويتبعون أحسنا اللهم ربنا عز لسمو المسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا انتقم لعباد المستضعفين من المؤمنين ولنا في كل مكان اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا أسقي العباد والبلاد اللهم ربنا أسقي البلاد والبلاد اللهم ربنا أسقنا اللهم ربنا أسقنا اللهم ربنا أسقنا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا يرسل السماء عليكم مدرارا يرسل السماء عليكم مدرارا اللهم ربنا أنزل علينا سقيا الرحمة لا سقيا عذاب اللهم ربنا أنزل علينا سقيا الرحمة لا سقيا عذاب اللهم ربنا لا تحرمنا حرم عندك من شر ما عندنا يا أكرم الأكرمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسي وثنى بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلد صحيحة ثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن بن القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله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 المغضوب عليهم ولا الضالين الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه هدى للناس هدى للناس وبينات من الهدى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وبينات من من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيب سمع الله لمن حمده الله يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام لي حتى مطلع الفجر الله سمع الله لمن حمده الله أكبر الله